díẹ̀ lẹ pé ni tẹ bá ti ń wọlé kẹ máa dọ́gbọ́n tap time is going ẹ èmi ráyè sẹpẹtẹ rì. ẹ dọ́bù táàpù pa èmi ráyè ẹ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa ẹ sáré gbé ten thousand first ká tó mú ká tó mọ scores ẹ kọ́kọ́ gbé ten thousand na. ẹ dọ́bù táàpù pa ẹ tẹ pa ẹ tẹ sójú ẹ. ìwọ tó ń dọ́bù táàpù yìí wà á rí bá ti ṣe wà rọ́nà gbégbá o dàbí àwọn ẹlẹ́bi tó wà ní comment section wọn lè double tap wọn lówó wọn tó níwà rédèrèdè yẹn la fẹ́ jókòó tì owó ló bá èmi o kò sóye tó kàn mí kan sẹ̀pẹ̀tẹ́rì o owó ló bá èmi i need money. ẹ double tap kakọ gbèsè ten thousand náà kakọ gbèsè ten thousand double tap double tap double tap double tap exact complete life goals yẹn ká mọ scores thirty four hundred ọlámi adémọ́lá thirty four hundred thirty one two five eight first bank sáyé tẹ̀sójú ẹ̀ bẹ́ẹ̀ kí sáyé bu ọ kí sáyé sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ẹ̀ thirty four hundred three one two five eight first bank kí sáyé bu ọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ẹ̀ kẹ́ máa jẹ lọ́nà dav sáyé send one million sákàntì mi mo ní hmm. ah tasẹ́tasẹ́ ni eré lẹ́pẹ́ ni tóògùn tóògùn ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ ẹ̀kúrọ̀ ẹ̀dọ́bù táàpù pa ẹ̀dọ́bù táàpù pa ẹ̀dọ́bù táàpù pa ẹ̀ ti slow ẹ̀dọ́bù táàpù pa ẹ̀dọ́bù táàpù pa ten thousand ẹ kọ́kọ́ gbé láìkí yẹn dé ten thousand náà ká ti bẹ̀ bẹ̀rẹ̀ ẹ dọ́bù táàpù pa ẹ ti ń wọlé yẹn dọ́bù táàpù pa ẹ share live ẹnìkan péré ló sì share live látàárọ̀ out of one hundred and thirty nine people tó wà bíi èèyàn kan péré ló sì ṣe alive tó yẹ kó rí bẹ́ẹ̀ aláìmọre lọ́pọ̀lọpọ̀ ènìyàn you don't value ọba Solomon bẹ́ẹ̀ ṣe value mi yẹn mo lè sọ pé kọ́ lọ́ọ́ má value yín wàláì ẹ̀ tó bá ti value mo lè ní kọ́ lọ́ọ́ má value ẹ̀ because ìgbé nǹkan tí mo ń ṣe nígbésí ayé ní Nàìjíríà president kan ò lè ṣe fún yín governor kan ò lè ṣe fún yín ọba ìlú kan ò lè ṣe fún yín àwọn reality tí mo ti já yín sí já yín sí já yín sí já yín sí. Si, àwọn èdè tí àwọn pásítọ̀ ti dè yín mọ́ táwọn babaláwo ti dè yín mọ́ táwọn afáà ti dè yín mọ́ tí mo ti tó yín sílẹ̀ yẹ kí n wojú lédè yìí bóyá ọtí yẹn ti kápò lójú ẹ̀ ẹ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa. ọba ohun tí ó sì lójú mi bá kà sá. sí ojú ẹ kété yọ ẹ dànù ní ìráyè sẹkẹtẹrì ẹ. so why tó ṣe promise mi lógo tí ò fún mi. ọjọ́ tó wá sí three sixty ní promise. ẹ mo kàn ní mo lè mo kàn ní ẹni ẹ máa send owó sí mi lẹ́sàn-án bí ti bá ṣe three sixty mo dẹ̀ ṣe mo dẹ̀ rówó kankan. bóyá ti three sixty lẹ́yìn. àwọn ọmọ mi ṣe lọ́jọ́ yẹn náà lùsẹ̀lẹ̀ ni aṣọ tó wọ̀ yẹn fóòmù lẹ́gbẹ́ sídìí lọ́jọ́ yẹn kò jẹ́ káàrí. ọba tí bá ṣe tracy sílẹ̀ ni wàá fún mi one million tó lẹ́rẹ́ fún mi. mi ò tí promise nǹkan tó bá ṣe ló máa tàn lórí mi. ẹ bo ọdún yẹn tó pẹ́ fún mi one million náà ẹ̀rẹ́ padà fún mi mọ́. tó ti bá ṣe lé ní sọ́wọ́ mi máa pé màá dẹ̀ gbé. màá ẹ má rojọ́ jù sí kan tí mo ní kó ṣe inspiration ló máa holy center ló máa control mi. ọba miniskirt mo wọ ọba. ẹ tán ni. Ah. Ah. Níbo lẹ ti lọ sí? Mi ò ṣe dùn mi ì ṣe. ẹ ṣe dí ẹ gbé fóònù sí ni. ara tèmi ni fọlọkàn ni ọba. wúmọ ìjọ wo ni mo wo ìdí láàsì kò tí ì pósù kan ìdí òtó báyìí kí ó ṣẹlẹ̀ wò lọ pọ́ǹpù ẹ̀ ní ọba bó ṣe rí nìyẹn aṣọ yẹn ni kò jẹ kó ọgbẹ ṣe ń fi ẹ tún wọ bọ́n ẹ tún wọ fóònù lọ ṣọ́ọ̀bù ni bá mi wọ́n fún ọba mi wọ́n bó ń bọ̀. ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ̀ máa gbà mí mo èwo ìmọ̀ ní last month kò tí ju last month lọ kò sí nǹkan bẹ́ẹ̀. ọba abúlé ti wò dì mí. ṣèbó ṣe three sixty ní last week àbí last month. ah ah ah ah ah ah. ah ṣe bó ṣe ní last month. bẹ́ẹ̀ ni ọba. kò tó báyìí náà. ọba bó ṣe rí nìyẹn mo tún ti rù gan torí mo sick. má bọ̀ lábẹ́òkúta. ọba ti ẹni ọba ẹni máa kọ́ fún mi wá mílíọ̀nù náà kí n tó wà kó tẹ́sán mi rẹ. ṣé ẹ fẹ́ ẹ ti sẹ́kù kọ̀pù ni. ẹ mọ̀ pé mo kì í ṣe kọ̀pù náà owó three sixty ń fẹ́ gbà. kí ni reason tó fẹ́ fi gbowó tó fẹ́ fi dé what's the meaning of that ìwé àmì wo ni. no owó three sixty lẹ́nu fún. kí ló ṣẹlẹ̀ kí ló dé torí pé mi ò rí ìrírí àríbá o mo ẹyin lẹ sọ fún mi pé ọba kan tẹ sọ fún mi ní ẹ pé mi ì ṣe three sixty fún yín látọdún. ṣé kí lọ gọgùn ṣáàtì yìí sex film kó wá wọ àwọn abàmì èdè níbí lọ́fẹ̀ẹ́ lófò tí wọn níwọ pátá wọn níwọ anything so what are we talking about. gọ́gù nìkan kíkan gọ́gù ẹ̀ wípé big booty kọ́ńkọ́ gbé jáde fún mi ṣé owó kí ni mo fẹ́ san irú owó wo nìyẹn gbogbo ẹ̀mọ̀ pé mi ò kì í ṣe àwọn kan báyẹn náà. ẹ má dẹ̀ ṣe mọ́ ẹ dìde yín mú ẹ dánìkan máa wò ó fún ara yín. ọlámídé dọ́ọ̀nìkẹ̀ èlò ló send kò tí ì débí o tó bá send owó fún mi lẹ́ni màá bínú sí àdúrà fún ẹ wàláì. Ah. woman máa ṣe wọ́n ń pè e ni ní àbí kí ló ṣẹlẹ̀ má já o wọ́n máa receive call ni. ọba ẹ má bínú. receive call. ọba kí lẹ ẹ client mi kan ló sáré pè mí ẹ client mi kan customer mi kan ló sáré pè mí sir. sójú ọ̀dẹ̀ ń bọ̀ lọ́kùtà. bọ́mú kò síbi tí màá fọmọ mi sí. ọmọ ìrẹsọ̀gbọ́ ẹbí náà. ẹyọ kan ẹ ọ yá ẹ máa máa mú bọ̀ máa gba máa gba apartment tiẹ̀ fọlọ́tọ̀. ọmọ ṣé yóò máa mọ ọmọ lọ ṣé yóò máa mọ ọmọ lọ ṣe kínní ni. ṣé ẹ fẹ́ rí i a ò ṣe kankan náà àwọn akẹ́kọ̀ọ́ wa kí ni a ò ṣe anything. mo mm, ti gbọ́ ọba bọ́ ọba ẹ̀ fulfill promise yóò dẹ̀ dùn mí gan-an. wọ́n máa ṣe bí owó ló need owó ló need. Mm nígbà tó bá oh. fojú kàn mí pé wo kàn ló pé màtí ọkùnrin ra face to face báwo gbàgbé wo ti sóríire kí ìtì máa já ẹ sí kí ìtì máa já ẹ sí kí ìkan tí mo máa fún ẹ ní plug tó ní lè gbàgbé tó máa fi kú plug ẹyọ kan péré ni. ok mo ti gbọ́ ọba. bá ti ń já yín ẹ máa jára yín a sì ń tẹ̀tẹ̀ ti tó tàbá ti ń já yín ẹ máa jára yín bàbá mo ti tẹ machine gan gbogbo bí Bye, báyìí ló ti ń dùn mí sí gbogbo bí báyìí báyìí. má bínú má bínú o ṣé búrà ṣé ṣé sọ́kẹ̀tì ló fi kó ẹ̀yàn sókè ní àbẹ́yẹn ẹ̀ sì ṣe dúró nìyẹn. ẹ̀wọ̀ bó ṣe ń sèk ẹ̀wọ̀ bó ṣe ń sèk. ṣé búrà ṣé búrà ló fi ṣé posté ló fi kó sókè ni àbí bó ṣe dúró nìyẹn bàbá bó ṣe rí nìyẹn. ibi bíi ni màá ní yá owó lápò sí <laughs> ibi ni màá kó gbowó mi lé. màá ta ilé méjì tó ti ẹyàn tí mo wò yìí tó bá yẹ pé tẹ bá bọ́ búra yẹn kúrò tó bá dúró bó ti wà yẹn mo máa ta lé ní méjì. bàbá bó ṣe rí nìyẹn. ó dáa sí ìjọ ni ká máa retí lábẹ́òkúta. bá a máa pè yín. mi ò ní nọ́mbà yín sẹ́ẹ̀ mo ní nọ́mbà yín. ẹ wá ètò ṣe bá mi sọ̀rọ̀ láti jẹ́ èyí what's the meaning of all this kí ni mi yẹn. you have eh, my number in just. Uh, because every time I ma promise me kan ẹ̀dẹ̀ ni ṣé ni mo ṣe pé bí i like me. máa yẹ kí parọ́ tán ẹ mo like ẹ ju anything lọ nínú ayé i love you i love everything about you. Thank you, sir. God bless you, I Obame. gonna do real to you, you, you. Oh, sh- I gonna do real to you. I gonna do real to you. Light on, on, on, on, on, Ọba on. ṣé kí n sọ orúkọ mi gangan fún yín? So that ẹ máa Okay, pè go mí on. lórúkọ mi gangan. Okay, go on. Màá màá sọ méjì fún yín. Ọláòṣè Fowórà, Okay, Adédiwúrà, It's okay. I ain't gonna do without you. I ain't gonna do it to you. I did it wow. I ain't gonna do it to you. I did it ra ra ra ra ra ra ra ra ra ro. I ain't gonna do it without you. you. Yes, screenshot there. I ain't gonna do it to you. I ain't gonna do it to you. I right. I ain't gonna do it to you. I ain't gonna do it to you. I ain't gonna do it to you. I Adedura la la la la ro ro ro ro ro. I gonna do it to you. I ain't gonna do it to you. I ain't gonna do it to you. I Adedura. Oh yeah. Ògbólólùfẹ́ wálé òṣì, ògbólólùfẹ́ mi bọ̀. Ògbólólùfẹ́ wálé o, ògbólólùfẹ́ mi bọ̀. Inú tuntun láti rí àdìgbà. Inú mi dùn láti rí àdùmàdùn mi. Àdìdì wúrà lólùfẹ́ mi. Morning pẹ̀rẹ̀ adé bí wúrà bí ẹ káàbọ̀ ó káàbọ̀ adé bí wúrà tèmi káàbọ̀ ó káàbọ̀ ó káàbọ̀ adé bí wúrà tèmi káàbọ̀ ash mọ̀ bólólùfẹ́ wálé o mọ̀ bólólùfẹ́ mi bọ̀ ash mọ̀ bólólùfẹ́ wálé o mọ̀ bólólùfẹ́ mi bọ̀ osh inú mi dùn láti rí Adédìwúrà inú mi dùn láti rí Àpọ́nbépo rẹ̀ Adédìwúrà tèmi nìkan mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ adé ìrora mi mm, eh. ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ faint. bẹ́ẹ̀ni ọba èmi nìkan lẹ kọ́kọ́ kọrin fún everybody inú mi dẹdùn. wọn sí ẹ gbogbo wọn pátákó lórí ẹni tó ń rìn wọn kàn gbà wọn kàn gbogbo nípò wọn ni wọn ni mo bá tiẹ̀ jù ní gbogbo wọn. ṣé ọba Ọlọ́run gbà tí yín náà. àṣírí mi so please immediately tó bá ti ń kó lórí láìfò yìí kó mẹ́sẹ̀gì mi kájọ sọ̀rọ̀ kájọ conclude. Okay. ọba mi. ok ọba mi. because i love everything about you i love your structure If I kówó lé structure yìí mi ò waste owó. Hmm. i'm i'm ready to spend on that structure. Hmm. Oh my God. Thank you. Thank you, my King. I'm ready to stand on the other. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹgbẹ́ láìpẹ́ ní fifty thousand táwọn ní question and answer lọ tábìlì kò yìí. ẹ dọ̀bù tap ẹ̀ tap time is going man. ẹnìkan sọ pé òun sẹ́ndì owó fún mi nísìnyí kí ló ṣẹlẹ̀ gangan owó yẹn ò tí wọlé má gbè pé o mo ti ṣàdúrà fún ẹ má lọ gbè pé o mi ráyè o. àwọn ọmọ kan ló wà níwájú mi owó la máa fi gbọ́ bùkátà wọn o. ẹ sáà rí ó kún níwájú ó kún lẹ́yìn ó tún smooth ó tún straight àwọn eléyìí tó bá kówó lé wọn lórí òní ṣọ́ọ̀tù tó níṣẹ́ gidi lọ́wọ́ wọn máa gbé ṣọ́ọ̀bù ẹ̀yìn lọ sí next level pé o kọ́kọ́ rí mi lásán máa fún ẹ ní five million pé o kọ́kọ́ rí mi Obamesa Bolon. Ah, bamin. kọ́kọ́ fojú kùn mí báyìí five million. Ah, ọgbà five million lẹ́ẹ̀ máa ọba mú ẹ̀wọ̀ àti máa believe in sin ẹ̀yà mi ti ń já ọjọ́ ọ̀rọ̀ mẹ́sàn pé kí n dé ni ẹ pé tí wọ́n ti jẹ́ three six ẹ máa fún mi ní one million bẹ́ẹ̀ ṣe fún mi dè nínú ẹ tí wọ́n sọ fún mi five million lẹ́nu ṣé wọ́n ni máa believe nu gbogbo ẹ̀. èmi fúnra mi ló promise ẹ lélẹ̀. bí a jọ ríra. bàbá tó bá kọrin tó bá kọ́ rí mi mo kàn máa rí màmá lọ lọ́jọ́ yẹn lọ́jọ́ mi ni mo ṣe máa padà wá o. ẹ kò sí problem náà tèmi sáà ni wípé ẹ máa bọ́ bọ́ àwọn báyìí wípé yẹn yẹn wà lẹ̀. ó ti yẹ. ọba ọba ẹjú ti fi condition sí báyìí. ṣé ẹ mú mi ṣe ní tẹ́lẹ̀ ṣé ó wálẹ̀ tẹ́lẹ̀ ṣé búrọ̀ àlẹ́ fi gbé sókè ni rárá tẹ́lẹ̀ ẹ fi conditions sí sí ilẹ̀ ṣe fi conditions. kì í ṣe condition torí nǹkan tí mo rí lára ẹ tó tó tó tó kílíǹgà mi láti promise ẹ lówó òun lẹ́yìn àti dì tí bá lè ti rí i pé náṣọ́ra ni wípé kì í ṣe fóònù lẹ gbé síbẹ̀ kò sí wàhálà. ọba náṣọ́ra ni. ẹhìn ìjọba ti confam ẹ̀gbọ́n mi tán investigation nìkan ló máa sàn. náṣọ́ra ni ọba bọ́ tó yẹ kó mọ̀ ẹ́ pé mo lọ́ọ̀fù ẹ tẹ́lẹ̀ náà. mo bá mú mọ̀ náà láti bí over almost one year sùn láti ń sọ̀rọ̀ fẹ́ ẹ̀. but why tó ṣe borí dúró látijọ́ yìí tó ń borí káàkiri. mo bá mọ̀ borí lọ anywhere orí mi ṣì wà níbi tó wà. ẹ jẹ́ ká máa ṣe kíni náà wọ́n pẹ́ jù lọ́dún kan tó fẹ́ máa lé gbogbo àwọn tó wá lẹ́yìn ẹ̀ wọ́n ti ṣe. yes gbogbo àwọn baby ah. girls team àwọn ìyá joshua àǹkó gbogbo wọn ló ti ṣe nà. Ah. torí pé òdo ní palace yẹn gbogbo wọn ló sí ní ọ̀nà kánípò ẹsẹ̀ ẹ̀rin rẹ̀ ní palace ni wàá ti joyè wàá ti gbáràn kìlọ̀ ti pẹ́ torí sápá tó mú ẹ náà tó rò palace sàn ni. bọ́ ìmọ̀ náà mọ̀ pé télọ̀ lèmi mi ìdẹ́gí ń parọ́ nǹkan tí mi lè ṣe mo pé mo máa ní ìjọra mi ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé mo máa ní ìjọra mi ni. ok kàn sọ fún mi kí ló fẹ́ gangan what is your problem kí ló fẹ́. ọba ọjọ́ ẹ̀kọ́ tí mo ẹ̀kọ́ tí mo ò sọ fún pé mo fẹ́ anything mo kàn I just wanna I just wanna be fine. Uh, what do you need to be fine? Kí ló fẹ́ gangan? Tell me. Okay. so it's not until I just need somebody to share a very good business idea with me. Probably somebody that will be a bit supportive, if not 100%, because I owe nobody anything. So I'm lower. I'm not, I shouldn't feel entitled. Oh I just need somebody that is intelligent upstairs. But I have everything that you are talking about. So, what I do? Well, you're going to Bojo Community Ballet. gbogbo wọn ni máa lé dànù fún ẹsẹ̀. bíbí mọ́ni à. ọkùnrin àkókò ń jẹ́ mi lẹ́yà gangan ni ẹ̀ ọba tó bá lé wọn dà tí wọn ní máa ṣàgùn fún mi ní ọba. ọmọ ẹ lọ síjọ ọmọlúwàbí wọn máa dira fún ẹ pa. Ah. mo trust yín náà. àní kọ́kọ́ bá mi dira fún ẹ náà mo trust yín ọba. ta ló fẹ́ kí n lé dànù nínú àwọn ìyàwó yẹn ta ló fẹ́ kí n lé dànù. àná ọba má lé wọn jẹ́ kí wọ́n wà kó má lọ máa ẹ mọ̀ pé àkín wọ́ta kan tà á máa ń wọ̀rẹ̀ kàn rẹ ni. ó kò jẹ́ ká ṣe báyìí. ọ̀dọ̀ ọ̀dọ̀ ni màmá wá jù mí ni màá lọ sọ́dọ̀ àwọn tó kù. kò sí problem ọba mi torí tí wọ́n ní kẹ́ lé wọn dànù wọ́n máa dá pé mo wà selfish and I don't want to be a selfish person. Eh, say what? ti wa, ṣé wàá ti conclude by pé What ti dì bẹ́ẹ̀ kí to dì. Okay, ọba mo to go. I'll get back to you in few in few minutes. Níbo lè máa ti get back to you? Ah, Àmú ní nọ́mbà yìí náà ọba. A ní ẹ a ò jọ sọ̀rọ̀ lórí fóònù rí sẹ́ẹ̀ mi ò mọ̀ mi ò mọ̀ náà I don't know your number gbọ́ ẹ mọ nọ́mbà mi náà tí mo ti ṣe voice note sí tí mo ní ọba mi o ọba mi ọjọ́ tẹ́ni ṣe ọjọ́ tẹ́ni kí n wá lálẹ́ ọjọ́ yẹn tí mo sọ pé mo ń bọ̀ láti pàtí tí ẹ wá gbé mi sókè tí wọ́n sọ pé mo lọ ṣe ń bọ̀ láti pàtí ni pé ó ṣe délé ni. but why tó fi jẹ́ pé gbogbo aṣọ tó bá wọ̀ ló máa ń fi tiẹ̀. èmi mo dẹ̀ máa ń ràn wọ́n o bí eléyìí náà èmi mo ràn. are you sure? yes my king. ìwọ ló rán gbogbo síta ẹ̀. mo bá kò gbé síta náà ọba ìmọ̀ pé ní monday èèyàn ní ìdásílùkọ̀ official ẹ máa wọ̀ kán tó máa dá pẹ́ ń lọ sí ọ́fíìsì. wow ọ́fíìsì bẹ́ẹ̀ kó tó máa ti sáyé ló pa kádàrá ẹ̀dá sí ìdíṣẹ́ tẹ̀lé. ó máa ṣe o ayé. ọba alẹ́ lè pa kádàrá dà ọkọ̀ lè yọ wá aago sẹ́yìn o ayé ò da? ayé ò dáa. but it is well no i ṣe ètò dà bá ṣe máa tọ́jú mi dáadáa ṣá. ok kàn tẹ test mi kan wá lọ́la kàn fi kàn tẹ kàn fi test mi kó kọ́kọ́ wá fún first ten naira. ok fún tí bá kàn wá lọ́la ẹ̀kọ́ máa fún mi ló máa dẹ̀ máa lọlé. ikọ̀ fún ẹ ní plug ẹyọ kan. okay. okay. Abẹ́òkúta jìnnà mi ní mọ́tò. no no no no hmm? gbé cab oye tó bá jẹ́ màá san tó bá ṣé kí n send driver kó wá gbé ẹ. ẹ sọ lọ́jọ́ yẹn náà ni ẹ pé máa send driver yẹn pé driver yẹn ìgbà tó dé ìyá ẹ tún ní kó máa gbé mi mọ́. ṣé kí n pè é sí pé kó wá gbé ẹ lọ́la. ok ẹ pè ọba. ṣé nísìnyí àbí after the call ọba ìjọba ti sọ. ó mọ̀ pé kò ní dákẹ́ máa fi ọkùnrin baálé lé sí yẹ̀yẹ́ tó bá mọ̀ pé òtí kan kúrò dùn sí i yóò ráyè rídì rídì. ọba kí lẹ fẹ́ kí n wọ̀ kí ẹ fẹ́ kí n wọ̀ wá lọ́la ṣáṣọ tó máa kàn lẹ́nu. mo láì tó bá lè wọ́n tọrùn ẹ̀ tó bá lè nírú tọrùn ẹ̀ láìkẹ́. àmú nírú ẹ̀ púpọ̀ náà. ẹ bá mi wọ orú ẹ̀ yìí. ǹdẹ̀lẹ̀ wọ ṣẹ́ẹ̀tì. mo like bí waist bí bí shape ẹ ṣe wà yìí. ẹ ṣe gangan. ṣé kí n pe driver yẹn níṣẹ́ àríwá o. ọba ìpín náà. bọ̀ tí bá pè é léyìí eléyìí ló fi jẹ́ tán wà nípàdé mọ́ because sẹ́mọ̀ pé inú bí mọ̀ ní ẹlọ́jọ́ yìí ẹ̀yin lẹ tún pé lórí kọọlù àti mo sọ fún yín pé mo mọ nǹkan tí mo sọ fún yín wá já mi bọ́lẹ̀. ó dàbí orí àwọn ìyáálé ẹ̀ fi níjẹ̀rẹ̀ mi no mi mi ò rí òfin ọba o. orí yájò sí ààfin lọ́jọ́ yẹn. no mo kàn mo mọ mi ti ẹ̀rọ sí ẹ̀mú gbọ́jọ́ ẹ̀ mo lọ patí náà. kí n dẹ̀ tó lọ patí lọ́jọ́ yẹn gan tí mo ti lọ patí gbẹ̀yìn. ó ti pẹ́ ṣé kí n pè é. ọba ẹ pè é. Um, níbo lẹ wà. Ṣòdì mo ń gbé. Um, mo fẹ́ ra mọ́tò gangan bóyá àwọn ni máa gbé mọ́tò yẹn fún. ah ń bọ iṣẹ́ o ń bọ iṣẹ́ gan-an ìyá oníjẹ yín ẹ ṣe gan kò sí kan tó fi mọ́tò mẹ́ta sí i. Bàmú tún kọ́lọ̀ wo ṣé white lè fẹ́ ni. Pure white ìbò mọ́tò ní pure white. Okay. <laughs> Can I buy you a pencil camera? No, ọba máa write anything fún mi, mi ò fẹ́ nǹkan yín. Ìgbà tí mo wà látọjọ́ tí mo rí mọ́tò ògùn ẹ̀ sọ̀rọ̀, ìgbà tí mo wá ṣe decide àti fẹ́ gbà fọba, lẹ wá ń sọ̀rọ̀. Hello, hello. Mọ́tò tí mi ti gbà fọba. Pípa àwọn èèyàn yóò dáa àtọ́jọ́ tí mi ti gbà fún yín wọn ò fẹ́ pọ̀ àwọn ará mọ́tò fún mi o ìgbà tí wọ́n gbà lé ní lọ́wọ́ṣẹ́ náà fẹ́ ra mọ́tò fún mi. Eh, ní consent owó náà.

whatsapp kéde dá nọ́mbà ẹ mọ̀. ok ọba mi mo ti gbọ́ ṣé kí mẹ́sẹ̀jì ń sin àbí àbí later. mẹ́sẹ̀jì mi ń sin sódà kí lè send the whatsapp number ẹ̀ sí. kàn tí ẹ kàn wá gbádùn díẹ̀ I'm a billionaire, not a millionaire. So o ti send ẹ ni? But ẹ máa tètè jí Ah, Valentino. Welcome in, my queen. Bó ṣe gbọ́ kan tí màá yín sọ fún mi sálẹ̀ pé àwọn èèyàn dẹ̀ wá lọ́jọ́ ìkómọ tèmi. Ṣó dáa bí màá yín sọ? Hello. Owó màá yín pọ̀ lọ́dọ̀ mi. So that kẹ́ ẹ pé kẹ́ ẹ mọ iye aago tẹ́ máa lọ gbé oṣù délógún. Kò bá lè lè. Mo ti sẹ́ni nọ́mbà yẹn sí bẹ́ẹ̀ so ta ló sọ̀rọ̀ ẹnìkan kílẹ̀ sọ pé ẹnìkan sọ ní comment section. ó ní ṣé àwọn èèyàn wá sí kò mọ tèmi báyìí. àwọn ẹni tí mo àwọn ẹlẹ́bí yẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn náà. mi mm, náà rí bẹ́ẹ̀ o oníṣòro ni. Tinubu lè kọ́mẹ̀tì bẹ́ẹ̀ yẹn àbí Ọ̀tẹ́dọ́lá. ó tọ́ ni wọn kì í ráyè náà. àwọn ẹlẹ́bí ló máa ráyè kọ́mẹ̀tì bẹ́ẹ̀ ẹ̀ irú àwọn ni. bọ ọba ìsápá tèmi náà mú nà bọ́ mi kọ́mẹ̀tì máa yẹn náà àwọn ní sapa promax. when we are talking about sapa we have eleven of sapa irú sapa ilé yìí báyìí ó yáwó fi ra dáta hundred naira yeah so irú àwọn ará wọn máa kàn wọn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kékeré wọn tètè pa sọnà. ó tọ́ ni ó máa ń di problem fún ọ ẹni tó yá hundred naira fi ṣe dáta tó dẹ̀ mọ̀ pé mtn máa já dànù láìpẹ́ ìkanra ló máa fi máa sọ̀rọ̀ náà. ṣe ti gbọ́ ọba ti sọ fún yín pé king olaf ọba sọ fún yín pé ìṣòro ló lé yín o hundred naira ní dọ́tà tẹ̀rọ. bá mọ tó bá man sọ pé kó send account number fún ní ten thousand kọlọ bẹ̀rẹ̀ data kára ẹ lọ wo bí mo bí send your account number let me give you ten thousand. bẹ́ẹ̀ ni ẹnna bẹ́ẹ̀ wá ti ìsinmi ayé ẹ̀ thank you so much Valentino King Collapse. money stop nonsense. ẹ mi ò rí orúkọ uh, thank you so much King Collapse God bless you sir mi ò orúkọ moni mọ oníṣòro ni ọba ìfilẹ. oya oh, now we are going for question and answer according to the parameter of melody or karamity King Olas ah ó dà ṣe It ti tẹ́lẹ̀ lélẹ́yìn ní àbọ̀ láàṣẹ mi àwọn náà ni kí wọ́n láti sẹ́yìn orúkọ ẹ̀ ni ọláàpsì ah, nígbà tó oògùn tẹ̀sẹ̀ ń mu ọláàpsì nígbà tó oògùn sì ń mu ìṣẹ́jú ìṣẹ́jú ló fi ń sẹ́ǹdì gift fún mi bọ̀ tó dàgbé sápá yẹn ti dọ́dọ̀ ẹ̀ gan sápá ti dọ́dọ̀ ọláàpsì. àbí ṣọ́ọ̀bù sápá dọ́dọ̀ wọn mi ṣọ́ọ̀bà. ọláàpsì ní ayé ìgbà yẹn ẹyẹ pẹ́pẹ́yẹ ló máa ń sẹ́ǹdì ó máa ń sẹ́ǹdì pẹ́pẹ́yẹ yẹn ìṣẹ́jú ó tútù mìnì ló máa ń sẹ́ǹdì ó tútù mìnì tútù mìnì pẹ́pẹ́yẹ oh, láyọ̀ ó dà pé sápà ẹ̀ ti dọ́dọ̀ wọn kò tí kò tí àmọ́ ọ̀hún. ọ ti sẹ́yìn pẹ́pẹ́yẹ sí wáyé sí ọ̀wọ́. now you are talking bó ṣe máa sẹ́yìn bẹ́ẹ̀ ni two two minutes ni two two minutes. àbọ̀ àbọ̀ máa gbọ́ all labs all labs mm-hmm. all labs all labs. ó ó dìgbà ah, ó ọlọ́sàn-án wa ní nàìjíríà on laughs agba o ah you don now you are talking now you are talking bẹ́sẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀ lélẹ́yìí ìṣẹ́jú ìṣẹ́jú ni ìṣẹ́jú ìṣẹ́jú ni títí máa fi parí láìfù yẹn ìṣẹ́jú one one two two minutes one one minute all laps all laps gbogbo àwọn tó wà ní òkè nígbà yẹn all laps náà máa pariwo. ọba ẹ mọ mo ṣẹbi lè fọ̀rọ̀ yín ni o ẹnu níṣẹ̀lẹ̀ nìyẹn ìgbà tí mo wá ní mi ìrí wá sáré lọ comment pé àmì ẹ o ọba ẹ bá fún ten thousand ẹ mọ. elébi ni sẹ elébi Dovinsky ta ló tún sẹ ìdówó yìí awọn eh? Davosky orí ẹ wà ń God bless you ẹ dàbí àwọn sapa pipo tó comment òfò. Hmm. Now we are going for question and answer ọ̀yá ẹ máa bo lọ bẹ́ẹ̀ yẹn. orí ìdùbúlẹ̀ làwọn fẹ́ máa gbowó àwa ní ìdàtí stress ara wa. a ò dàbí àwọn télọ̀ tó máa ránṣọ ránṣọ ránṣọ látàárọ̀ dalẹ́ at the end of the day tábà pè pé lónà mo lọ sí lálẹ́ wọ́n ní five thousand ṣé iṣẹ́ nìyẹn. kí tó kú lórí owó epo gan kò jẹ́ kówó yẹn yọ dáadáa mọ́ kí tó kú olórí íńtánẹ́ẹ̀tì yìí ó kéré jù mí ò mówó lọ sílé mo gbọ́dọ̀ mú five hundred thousand five hundred k oògùn ni kì í ṣojú lásán ta ló sọ pé òun sẹ́ǹdì mi lówó ìsìn i sent two fifty k ọba ẹni aláàtì nígbà wo prince adé adésọlá thirty four hundred thirty one two five eight kò tí ì wọlé síbí o owó ni ṣe kì í so oògùn owó oògùn owó ni mo ṣe kì í sojú lásán <laughs> oògùn ni ara ògo ẹ tí mo ń lò lọ́wọ́ ló ṣiṣẹ́ yẹn. ẹ ọba bẹ́ẹ̀ máa ń sọ fún mi náà ní ẹ pé àtọ́jọ́ tẹ ti ń lò ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ní mo máa tọ́jú mi kó tẹ́ ọba ẹ promise mi kan púpọ̀ kò dẹ̀ sí ìtẹ̀mú ṣẹ̀rí ó dẹ̀ máa ń dùn ní ọba because mi àti yóò jọ sọ báyìí. o ò jẹ́ kí n lo ògo yẹn o ò jẹ́ kí n tààpù ẹ̀ o kàn jẹ́ kí n máa brief ẹ̀ ní o jẹ́ kí n tààpù tí bá tilẹ̀ náà kí ẹ lẹ́ẹ̀kan ti parí. ẹ̀ẹ̀kan péré ni tí a bá lè ṣe ẹ̀ẹ̀kan after two weeks kó wá wò kó tó fẹ́ ṣẹlẹ̀ wàá rán mi létí wípé ah ọba Solomoni ò dẹ̀ sọ bẹ́ẹ̀ hmm. àwọn tó wá lẹ́yìn ẹ̀ o fẹ́ lọ try nǹkan tó ti gé nìyí. hello. mo ń gbọ́. bùrùbẹ́ bá yẹn sọ̀rọ̀ kí ló máa ń ṣe báyìí ọba o. ìbúsọ̀pọ̀ ń bọ̀ lọ́la. okay ah kásápù sì wà láyé ni kò tí ì kú ni kásápù lord mo gbọ́ mo gbọ́ mo gbọ́ pé mo ah, ah, tánà kọ ọba tó fẹ́lẹ́lẹ́ ọba tó fẹ́lẹ́lẹ́ áńgẹ́lì tó gbé bàbá lọ sọ́run rere kì í sì wọ̀nà kọ fún nígbà yẹn ni. King Olaf kásápù hmm. ah, lord ó sì wà láyé send money gun kan náà kí dá ẹ mọ̀ bóyá ó sì wà láyé bóyá ó sì láyé mọ́. Hmm. kì í ṣe gbogbo ẹni tó wà láyé kì í ṣe gbogbo ẹni tó rìn ló wà láyé o. Hmm. So are you coming tomorrow? Light on, or you not come? But mo worry, I'm a conclude WhatsApp. Wá ṣé tó bá dé sí kó dẹ̀ lánàá ká fi ṣe ní kàbí ká gbé sórí íńtánẹ́ẹ̀tì kó o ti wá o ká àwọn tó bá fẹ́ kókó lọ kú. Ọba ọba ah, ẹ bí a kà gbé sí íńtánẹ́ẹ̀tì so that wọn ò ní máa disturb mi mọ́. Mhm. because tó bá fẹ́ ṣe nǹkan gbogbo ayé ló máa ń mọ̀ mi ò fẹ́ mi ì láì kọ́dẹ̀ bàbá gbé sórí tálẹ̀ntì ṣe pé wá o ti wá dóko wọ́n tó bá mọ̀ kó fẹ́ kú lọ kú wọ́n tó lọ fi ń kì í. ọmọ mo ọmọ ẹ máa tẹ bá ti bá mi sọ̀rọ̀ ọba ẹ máa kó dẹ so that um, ẹ understand èmi ò kí ń láì kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ ọba yẹn ẹ lè sọ pé bí a mo wá o mo ti wá gbà láàfíà o ara àlàáfíà tó wà lára yín o ìyẹn bẹ́tà ju kẹ́ máa sọ pé. ok mi ò ṣe máa dó tán tán o wà lọ́la mọ́ torí pé kí ni mi ò kì í fẹ́yàwó tó bá ń advice mi èmi obìnrin ò kì í pàṣẹ fún mi kó tó bá fẹ́ lóbìnrin máa fẹ́. ọba ọba. ah kí ló fa advice tó yẹ pé mo sọ pé mo like ẹ pé mo fẹ́ràn ẹ wá advice mi for what. o gbọ́ ìgbà tí mo ṣe sí pé why do you advise me what is the kind of advice. mi tó me. ọba mi mi tó bí advice yín sàn. ó mọ̀ pé nǹkan tó ṣe nígbà yẹn ni tí wọ́n sọ pé mi ò ṣe mọ́ ló tó ra wálé lẹ́nu. Hmm? why tó fi jẹ́ pé gbogbo àwọn obìnrin tó ń bá ti láìkí gbogbo wọn ló fuck up for what. ọba mi ò advice yẹn mi kàn ọba nǹkan tí mi kàn i'm sorry ọba i'm so sorry. Oko Atobo ló fi mọ̀ mí náà. Gbogbo ayé mọ̀ mí. You you know me because of Oko Atobo. You don't, you don't know me before. Holy center that was you uh, that. Torí pé gift ten yẹn send sí mi mo dáríjì ẹ̀. Wọ́n ti wá advice mi lọ́jọ́ mi máa. Oko Atobo ló fi mọ̀ mí láti sùn ní bọ́ọ̀sì ọba solomoni okwakobo ẹ̀ tó bá ti tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó mi sí. báyìí lọ torí pé ẹni yẹn ló parí ìjà wa tó báyìí pé gíìtì tó wọlé yẹn máa para fún ẹ tán. sọ́pì ọ̀nà kù ọmọ olómi aláya orúkú dájà ọjà wọn síbì kan gígọ́ làṣọgbọ̀ àgbà o. <laughs> Ah, eruku aládàdàdà. ó bá ṣe mọ̀ pé <laughs> kingolab dádì mi ni wọ́n. Hmm, dádì irú dádì o. Mm. <laughs> Um, dádì wo ni. normal daddy normal daddy. normal daddy biology. My daddy biological father daddy daddy baby. No, wọ́n ṣe biological father mi o. He's not my DNA father, but he's my father. Oh, wow. Olaf's father, God bless you. That's very good. Ẹ ti ríra rí. Rami tí ìwọ rí o. Irú dáde wo attachment. by first daddy àbí. <laughs> ọmọ mo kì í ṣe attachment ẹ mọ̀ náà ṣé ilé tí mo mí ni. <laughs> what what type of daddy are you talking about? máa tí wọlé ẹgbẹ́ òbúlówó mi fún mi. òbò is fruit tí mo jẹ fruit tí wọ́n gbé wá yẹn fruit tí mo kọ́ lọ gbé fíríjì lẹ́ẹ̀kan ẹ bá mi gbé. hello máa pariwo sí mi létí níbí yìí mo lè wọ́n ẹ má lẹ̀ o tètè máa lọ síbi tó ti bọ̀ o. mo kọ́ tó fẹ́ mú kó tètè pòórá o márùn àjùmọ̀ mi níbẹ̀ yìí o. Davoski àwọn àgbàwọ wà ní comment section ilé nìyí o Davoski Davoski yóò kéré nínú ayé o kí ló sẹ̀ndí lẹ́ẹ̀kan ẹ̀ ṣe tẹ́lẹ̀ ló sẹ̀ndí náà àbí universe. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀. o sapa díẹ̀ eh, díẹ̀ tó ní. email. wọ́n ẹ̀sẹ̀ rí ṣe bọ̀ díẹ̀ díẹ̀ níbi tí wọ́n ti rí ṣe tán tẹ́lẹ̀ náà sẹ́ǹd àbí mo béèrè ó dàgbé tẹ́. ìrè lẹ́yìn náà lọ send oh, email message. Hmm. Hmm. owó yẹn ṣẹ̀ṣẹ̀ hàn lára wọn díẹ̀ díẹ̀ owó yẹn ṣẹ̀ṣẹ̀ hàn lára wọn díẹ̀ hmm. díẹ̀ ni wọn kò rí ṣe pé ṣé wọ́n ti rí ṣe púpọ̀ wọn ti fi bẹ́ẹ̀ rí ṣe púpọ̀ bọ̀tọ̀ owó yẹn ti hàn díẹ̀ díẹ̀ lára wọn ògo yẹn ti hàn díẹ̀ lára wọn àbí kò yé. ó yé mi sáà ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section yìí sì kò sẹ́ni tó lè sẹ́ndì láyọ̀ nǹkan kọ́kọ́ pé míáwó. kókàn pé mìíyàn lásán ìláyọ̀ yín kàn pé mìíyàn. ọba ó máa sẹ̀ǹdẹ̀ sí yín sìn. àyùṣọ àyùṣọ. ọba ó máa sẹ̀ǹdẹ̀ náà ẹ̀mùpẹ́ ṣe ń lògo tí ó máa wọlé. tí láyọ̀ nǹkan bá wọlé tí láyọ̀ kan bá wọlé tí láyọ̀ kan bá wọlé wọ́n fún ẹ ní twenty five naira. ṣé twenty five thousand bóyá mi million. twenty five naira twenty five naira màá fi màá jogún ẹ fún ẹ lẹ́yìn. ẹ máa gbà ọba nǹkan tẹ fún mi yẹn mi ń ṣiṣẹ́ ẹ̀ náà so kínú mi dùn àti gbà á tí bá ṣiṣẹ́ màá mọ ẹ tí mo máa mọ adúṣe tí bá ṣe tí máa fi rí every penny. so nǹkan tẹ bá fún mi báyẹn it's a plus kò ní ìdá tí feel entitled. sórí bó ṣe wà yìí ara tí máa fowó dá sí ẹ lára <laughs> ẹ̀rọ àbàwọ̀ fúnra ẹ pé so bọ́ba Solomoni ṣe ń sùn lé ilé tí wọ́n ò píǹtì yẹn ṣé iṣu báyìí wà lọ́wọ́ ẹ̀. <laughs> tóbìnrin bá múnú mi dùn mo máa mo máa ń dá lọ mo máa bless ẹ̀ tán ni. ìyẹ́sáyà ni wípé tó bá ti wà lọ́dọ̀ mi má máa lera o tó bá ti sọ pé ibi tí bá sọ pé kò yí sí ni kò yí sí o má ha gí o. ok ọba mo ti gbọ́ yín sà. the boss the boss the boss the boss the boss. Mm. kí lórúkọ kìíní. ẹ̀yin ọkùnrin ẹ kàn fi kíní test mi kẹ́kọ̀ọ́ mọ bí ọba Solomoni ṣe ń bá ìṣàṣìkò nínú ayé sórí òbúlówó yìí wọ́n kàn jẹ́ ẹyọ kan kó wá mú kóòkì méjì lé kó wá lọ dógò tó bá rìlíìsì láti àárọ̀ di alẹ́ má kí mi mọ́ ọba ìgbà ló ń pe kinní yẹn ìgbà. òbòlówó làwa máa ń gbà ìgbà ẹ ìyá ẹyọ kan kó mú kóòkì méjì sí. wọ́n hmm. máa jẹ́ kẹ́fì ẹ̀ lọ kún àbí ṣóbìnrin náà lè mú olórí kásìn ṣóbìnrin náà lè mú. ọkùnrin nìkan ló ṣe fún. ok. dati one hundred three one two five eight Oya, ìyàwó ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ díẹ̀ ó gbọ́ bóyá sọ fún ọ tó wà ní comment section wípé tó bá ní ìbéèrè kó send request pé ọba Solomoni ò fẹ́ ẹjọ́ kò fáròyé kò wait straight to the point announce. okay ẹ ká sàn everybody it's time for question and answer tẹ bá ti gùn kè kẹbìrì question yín straight ẹ má gbé àròyé wá síbí wait and get lọ́ba máa ń ṣe thank you so much. I send request kẹ́ máa come up and ask questions thank you. ẹ ká sùn sáà o ṣé mo lè ṣojú mi. ẹ ṣeun. ọba solomon. wà pẹ̀lú yẹn. ọba nǹkan tí mo fẹ́ béèrè kò lọ púpọ̀ rárá go straight to the point mo fẹ́ ṣe. ṣé ń gbọ́. nínú báíbù bíbélì ni ní àtètè kọ sí ọlọ́run dá ọ̀run wọn ayé ayé wà ní jújù ó lẹ́mìí ọlọ́run rá bàbà lórí omi ṣe ń gbọ́ nígbà tó dá gbogbo nǹkan tó dá Ádámù ó tún dá Éfà wọ́n wá bímọ ìgbà tí wá bí ọmọ wá ádámù lọ. kí ni ìbéèrè tọ̀dọ̀ yín. ọba àgbáyé ẹ sọ ọkọ lánàá ni pé ẹ sọ ọkọ lánàá ni pé ẹni tí ta bá ń ṣe láìfi ọwọ́ wa ló wà. bẹ́ẹ̀ni. so ṣé yóò bílíìfù pé òde. tèbí àná mo gbàdúrà wípé kí n má sùn tèbí àná mo gbàdúrà pé kí n sùn kí n má jẹ síbi tí òótọ́ ni o bàbá ẹ jí o ẹ jí o ara yìí sì le kókókókókókókó bọ̀ ìbéèrè ni pé sẹ́yìn ò believe ní orí ọ̀fẹ́ wípé ọlọ́ọ̀lẹ́ ọlọ́run fi hàn lórí ọ̀fẹ́ pé. kò sí kan tó jó orí ọ̀fẹ́ gbogbo kan tó bá ṣẹlẹ̀ sí ẹ mo ṣiṣẹ́ fún mi nígbà owó mọ̀ tó ń bọ̀ yín nísìnyí tó bá dé bá fún ní five million ó ṣiṣẹ́ fún mi ìṣòro ọ̀fẹ́ tí ò bá kó níbẹ̀ tó bá wà pẹ̀lú owó ọ̀gbà. Hmm. Okay. Ẹ ṣe nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn. Ìwọ tó bá ní question nìkan ni kó send request rẹ àfẹjọ́ níbí yìí. Lady tí ó ti gbé o. Kò parọ́. Ọba Ògùn. I go straight to the to the question. Tó o bá ní question, má send request o. Oh. àdúpẹ́. àdúkẹ́ baby. ọba kínní yẹn mélòó léèyàn máa jẹ téèyàn bá fi mu coke sí tó máa fi ṣiṣẹ́. ẹyọ kan péré. ọba ọmọọṣẹ máa jẹ lọ́la nù. kábíyèsí o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìgbà tó lọ́run dá òrùn òun ayé táyé sí wa. ẹ wá lọ́run lọ. ọba àgbáyé ẹyẹ ọba kò sọba mọ. kí ni question yín. ẹ kúrò lẹ ẹ jọ ṣé lóòótọ́ ayé máa parí àbí ò ní parí. ẹ bèrè lọ́wọ́ ayé. ọba ẹ ẹ jọ mo ní question kan tó ṣe pàtàkì kan tí mo fẹ́ béèrè tí àwọn èèyàn máa ń sábà sọ nípa ẹ̀ ìbéèrè dáhùn pé ọmọ ẹ máa ń sọ̀rọ̀ nípa masturbation mi mọ̀ mi mọ̀ bí ẹ mọ̀ ọkọ mi mọ̀ bí ẹ mọ̀ nǹkan tí mo ń try láti sọ. bẹ́ẹ̀ ni sà ẹ jọ àmọ́ olẹ́yìn lè gbà lórí ẹ̀ cos ní ní ti tèmi ò ṣe wá yìí mo ò lè ẹni tó bá ń ṣe mí lè báwí cos mo ò lè like mo ò lè advice yàn àti tí mo take lọ́dọ̀ ti tẹ́ra tèmi mo ò as a sin kílẹ̀ lè ìmọ̀ olè lè gbà lórí ẹ̀nà kò tó di pé bíyà sàn kọ́mí nípa ìmọ̀ olè lè kílẹ̀ lè sọ nípa tó o máa sọ pé ó máa ń di ọ̀nà ó máa ń ṣe nǹkan bẹ́ẹ̀. sopi sopi jẹ́ nǹkan tó dáa púpọ̀ àwọn tó bá kì í ṣe sopi àwọn ló máa ń rèpọ̀ ọmọ lọ́nà àwọn ló máa ń dó ọmọ wọn tó sopi dáa gan bí mo ṣe níyàwó sí tó mo ti ṣe sopi because agbára ọbọ̀ kan ò gbé mi. <laughs> ọ̀rọ̀ ẹ ṣe gan ṣe rí cos èmi náà ṣe wáyé mi lè pa ọ́fíìn mi gan máma tó bí cos. wá máa lọ mo ti dá lóhùn question ẹ mi ò ráyè ẹjọ́. not story. pásọ àwọn ẹkọ ọlẹ o. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ jọ̀ọ́ báwo lèèyàn ṣe lè tẹ obìnrin lọ́rùn nípa sex nǹkan téèyàn lè fi tẹ obìnrin lọ́rùn téèyàn bá fẹ́ dóbò. ẹ máa lọ para yín ni. hello ẹ nọ́mbà tí mo sẹ́ndì sí ẹ̀yin ń bọ̀ lọ́dọ̀ mi lọ́la nọ́mbà tí mo sẹ́ndì sí yìí ń bọ̀ lọ́dọ̀ mi lọ́la kẹ́ pé wúmọ̀ yẹn kẹ́ bá sọ̀rọ̀ ẹ sáà pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ kẹjọ conclude ọjọ́ tẹ bá máa wá. ọ̀dà yà. Yeah. dírẹ́bà náà ló pè yẹn o. ókè ọba mi. o ti bọ́ sínú ayé nìyẹn ìjọ tó bá ti fojú kan ọba Solomon èèyàn ní pọ́blẹ̀mù. mo ti gbọ́ ọba. logologo báńgòsì. ó dàbí pé àwọn ìdá ìdí nìyẹn tó fi máa wá lálẹ́ àwọn original people alẹ́ náà máa ń rìn àwọn aláìníṣẹ́ lápá ló máa ń wà ní láìfù lọ́sàn-án. àwọn ọmọ yahoo tó máa ti tó máa ti tap tap tap tap mọ́jú bá tọ̀sán báyìí. so that ọpọlọ máa ti tutù. Bẹ́ẹ̀ni. gbogbo àwọn picture àwọn tó send request yahoo yahoo. mindset.